gbogbo ẹ̀yin tí ẹ bá fẹ́ wo sinimá àìkí jagunlabi ẹ tẹ subscribe button èyí tó wà nísàlẹ̀ fídíò yìí nítorí torí pé tí ẹ bá ti tẹ subscribe button tó wà nísàlẹ̀ fídíò yìí ẹ máa jẹ́ ẹni alákọ̀ọ́kọ́ tí yóò láǹfààní láti kọ́kọ́ rí apá kìíní àti apá kejì sinimá yìí nígbà tí gbogbo rẹ̀ bá jáde sí orí youtube channel ẹ jẹ́ kí a sọ̀rọ̀ nípa sinimá àìkí jagunlabi òṣèré wo lẹ́yìn nífẹ̀ẹ́ sí jùlọ nínú gbogbo àwọn òṣèré onítẹ́tà yorùbá movie industry náà tí wọ́n kópa nínú sinimá yìí ẹni tó bá nífẹ̀ẹ́ sí jùlọ ẹ kó sínú comment section ṣé Ibrahim Chatta ni àbí ògògó ṣé Akin Ọláìyá ni àbí Ayọ̀ Ọláìyá fúnra rẹ̀ ẹni tó bá nífẹ̀ẹ́ sí jùlọ ẹ ṣáà ti kọ sínú comment section kẹ́lẹ̀ sọ èdè tẹ́ fi nífẹ̀ẹ́ sí ń tọ̀hún síbẹ̀ ẹ sì má gbàgbé láti tẹ subscribe button tó wà nísàlẹ̀ fídíò ìkẹ́ ìdìbà jẹ́ ẹni alákọ̀ọ́kọ́ tó jù láǹfààní láti kọ́kọ́ rí apá kejì sinimá yìí nígbà tí ó bá jáde sí orí YouTube channel ṣé òwò